kitabu tawhid òun ni fathul majid ṣarùhú kitabu tawhid tó ipé ọ̀kan náà àwọn ọmọ ọmọ sheikh muhammad ibn abdulwahabi gan ni wọ́n se sheikh abdulrahman ibn hassan al-sheikh ọ̀dá in tí mo alifu bá kọ kalẹ̀ ká má fi kún kọ́dà lápẹjúwe aya tó gùn tí mo alífù bá mú díẹ̀ ń bẹ́ kọ̀ lẹ́tọ̀ káwọ̀ ọba parí ẹ̀ ọgbọ̀n pé tíra àti ẹnìkan kọlà ń ká mọ̀ ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bí nusakh tí nusakh ma kẹyàn ma sí ní ẹnu Eh, bẹba gbìyànjú tẹ bá rí fatihul majid ọ̀dá púpọ̀ fatihul majid ṣarùhú kìtàbí at-tawhid àbí ṣarù kejì tá ń pè ní taisiru al'azizi alhamid taisiru al'azizi alhamid fi ṣarùhí kìtàbí at-tawhid gbogbo eléyìí àwọn ọmọ àbọ́mọ ọmọ ṣékù gan ni wọ́n ṣe àkójọ rẹ̀ tí ń fi hàn pé yóò súnmọ́ èyí tí Sheikh Muhammad ibn Abdul Wahhab náà tí wọ́n kọ kalẹ̀ àwọn ẹni tí wọ́n ń sàfikún yìí náà kìí sí pé wọ́n láníyàn tí ó dá àmá rẹ̀ kọ́tẹ̀yàn ma ń kọ́ bí ìmọ̀ náà nù à ń pè ní al-amanatu al-ilmiyya al-amanatu al-ilmiyya òun làwọn àfá àtẹ́ bá rí kọ́dà bí wọ́n bá rí pé in tí àfá yìí wí yìí khata'un bayyin kò yẹ kó rí bẹ́ẹ̀ bí ìgbà tí yẹn bá pe fáìlù tó ṣe ní marufa mansubu tàbí pé yíò wọ́n hàn pé àṣìṣe ni wọn ò ní bá yí padà wọ́n yà wá bí kíni níbi footnote níbi hamishu rẹ̀ pé tọ́ nuska tọ́ tẹ̀wá lọ́wọ́ o bá ti bá nù o àmọ́dà bí ìpé tí wọ́n fẹ́ wí ní ó ti tán àmọ́kẹ́ wọ́n wá gbà àwọn alfọ́gbà aláyé bí ti wọ ọmọ àìgbà aláyé rẹ̀ ọlọ́run wá fi ṣe wá lóore tọ́ pọ̀ láwa mùsùlùmí táàmà ara ìgbà ilé yìí láyé òun ni òṣùlù ẹ̀sìn tiwa ló fi ṣe rí lónìí pé ìtọ́lọ̀un fi rán nẹ́bì gan ni láti tó lé ní ẹgbẹ̀rún ọdún gbogbo àwọn tíra yóò kú àìnírú eléyìí ni ò já rí pìlẹ̀ wọn mọ́ alẹ́mọ́ àròpin tí wọ́n fẹ́ wí ní àkọ̀gbọ́dọ̀ jẹ́ báyìí ọ̀padà wá jẹ́ káwọn gbàgbé kí tí ẹ̀ ní kí ní pèlẹ̀ tí rọ̀ ń ga torí náà làwọn alfẹ́ fi gbà aláyé gbogbo bí tí wùlẹ̀ ùkọ́ jẹ́ in tí àfá onítìrà bá se àáfikalẹ̀ bí bó wọ́n bọ̀ síbi footnote wọ́n wà pé tọ́ bá ti bá náà àwọn alfáà tọ́ ti mọ́ sí lè ti pẹ́jọun ọ̀nà alìmọ́mù náwàwí tẹ́bá ka sharh alìmọ́mù náwàwí ala sahihi muslim bá ti bá àmọ́ bọ́yá nǹkan báyìí ni wọ́n fẹ́ wí bọ̀tún nítorí ẹ̀ eléyìí tí wọ́n bá ẹjẹ́ káwà náà kakọ lẹ́kọ̀ọ́ bẹ pé a lẹ́tọ̀ láti yí tí ẹni tí ọkọ̀ tíra tí ọkọ̀ kalẹ̀ lára tí a ti ẹ̀fí wá rí pé ó se pàtàkì ni pé púpọ̀ núgbà òun ló ṣe pé ní ẹni tó ṣe tí rọ́ọ̀sà ṣiṣẹ́ ìmọ̀ bọ́yá ìmọ̀ tìwọ́ tí òun ké ní òní ni òjẹ́ ọmọ tí ń wí kíyàn wá bẹ́ kọ́ wà kìá bàbó ṣe wá wí báyìí ọ̀dá lápẹjúwe mọ́ láǹfààní àti wà níwájú bàbá wa Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala ní Makkah lọ́jọ́ kan bàbá láwọn àsàlìb tí wọ́n máa fi ń tẹ́yàn bá fẹ́ máa sùn èyí tí ẹ sùn ní dárísù wọn àmọ́ bá rí pé ẹfẹ́ sinmi díẹ̀ wọ́n láwọn bí òṣìlóbò wọn gbígbàtẹ̀wà náà kíláàsì wọn tún wá sọ́ọ́dì bàbá bá lẹ́ àwọn ní ẹ̀rọ́bù kan ta ni ó ṣe ẹ̀rọ́bù rẹ̀ ta ni ó ṣe ẹ̀rọ́bù kí ni ẹ̀rọ́bù tí bàbá bí a ṣe bí ẹ bá rí ń gbà mí irun tí ẹn tí bí ti ń lọ́nu gbà mistake lélẹ̀ yìí bàbá ní tí yẹn bá pé lakọ̀tọ́fà abdullahi bilbeita lakọ̀tọ́fà abdallahi dé bilibẹ́ ìta <laughs> kìí ṣe bilibẹ́ tí tọ́fà abdallahi bí bilibẹ́ ìta tọ́wọ̀n kérú ẹn tí ó ṣe rú àfikún ibùn bá débẹ̀ gá ah, bàbá ọ̀gbọ̀rọ̀ mọ́gbọ̀rù lárúbáyìí laqad tọ́fà abdullahi bilibẹ́ ìtì bàbá ní bó ti rí òun náà ni tọ́fà abdullahi bí bilbeita torí pé tẹ́ẹ̀bá kọ́ kalẹ̀ abdun mufrodun singulanu kí ni musanna rẹ̀ tọ́ bá pé méjì abdani ìdá udífà ìlà gẹ́ìrìhí tuskotun náà ẹ́ ẹ̀tí ń gẹ́ẹ̀jẹ̀ báyìí <laughs> inú èdè lárúbá gbogbo ògbà tí abdani bá ti di kíni mọ̀dọ́fù wa mọ̀dọ́fún ilé ẹ̀yọ nónà oko bẹ́ bá ká lẹ́nu kí ló kù tẹ́maka abdullahi lakọ̀tọ́fà abdágbé ìpìlẹ̀ jùmúlà òní pé tọ́fà abdullahi kí lọ wá fa bilbaita aliyahu ń gbà mí yá ò lárúbáwà máa se skọ́tù rẹ̀ òun lẹ́fìrí gbogbo ayà kùránì tí ọlọ́run instead tí ó fi wá ní rọ́bí kí ni kùránì ó wí rọ́bí hádà òsìlóbù lọ́gàlà àrọ̀bíyà láti hazifu ya i annisba ìdálíkà nadiran ẹ ní rí inú kùránì pé rọ́bí èyí tẹ́ ma rí ní pé kíni ya rọ́bí bẹ́ẹ̀ ìpanupọ̀ ní pé kíni kí lọ́lọ́run lakọ̀tọ́fà abdullahi bí albeita lakọ̀tọ́fà abdullahi bí albeita beita náà lọ gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ beiti ẹ̀wọ̀n gẹ́gẹ́ yẹn bá rọ́ọ̀ṣì sí yíò yóò ti ma tún bàbá ṣe yóò ma tún àfáà ṣe ìmá tí ẹ ní òsìsẹ́ gíní òun ni ò débẹ̀ ọlọ́nkọ́ mọ́sáàsánú wa kẹ́lẹ̀ iná jẹ́kọ̀ fún wa gbogbo à ń sáré à ń bẹ́ tó kún ayé lónìí gbogbo ara tí ma líptò náà nù pé àwa náà ti ká àwa náà ti ké àwa náà lè lọ íńtánẹ́ẹ̀tì àwa náà ra tíra gbogboro àdánwò tí ma bí òun lélẹ̀ torí náà dákun ọlọ́run ní ẹjá mú lọ́wọ́ gbogbo tí alfa bá wí àlẹ́tọ̀ àti ma yìí àbí tó sọ náà tí ọ̀tí ẹ̀kọ́ kalẹ̀ náà àwọ̀ lẹ́tọ̀ àti máa tú pé tó fẹ́ wí nì àti wí yíò níjẹ̀ ẹ̀dógún náà pé aláwọn àfáà náà sólùl fíkì ní mafhumul mukhalafati fi kalamin nasi laysa bi hujja bittifaqil usuliyyin ara àdẹ́wò tí ká ma ṣe tàṣọ́rúfù níbi tíra àwọn ǹjẹ́ a lè máa sọ pé àlíyù àléhìsàlám àbí fátímà àléhìsàlám bètìfákèlò olàmá ìnigbélà ọ̀lẹ́tọ̀ ká pé àlí àléhìsàlám ká pé fátímà àléhìsàlám radiyallahu anhu wa anha àmọ́ ìṣkálù láńlá ni káwọn èèyàn wà gbé tíra àwọn alfáà súnnà àwọn alfáà sálàfù jáde fún yín pé ìnìyàn ẹ̀rì inú tíra Ibn Taymiyyah ẹ̀rì inú tíra àwọn tó sáájú Ibn Taymiyyah ẹ̀rì inú àwọn tó dé lẹ́yìn wàhálà wá dégà Ibn Taymiyyah bá fi lè pé <laughs> àbíkọ́ọ́lá Aliyu karramallahu wajhahu kò sínú mánájú sálàfì kí wọ́n dá àlìyàn rí pé karramallahu wajhahu àwọn bídí àlónìí àmẹ́ẹ̀kan nù tíra kanú tíra àwọn àfáà súnnà àwọn àfáà sálàfù kò tó dìkọ́ àwọn àlfáà wá ṣe tàkíkù rẹ̀ pé àwọn kíni annusa àwọn tí bá wọn dá tíra kọjọ́ ohun ara burú táwọn gbìn sínú tíra nù àwọn tí wọ́n ń pè nínú sáàfù ń a lè fi wọ́n wé àwọn tàìpìsì lónìí kébìyàn bá kàn gbé nǹkan fún tàìpìsì kọ́dọ̀ ó lè má mọ́ tí ń wí àmọ́ngbò ti mọ lẹ́tàsí a b c d ẹ́n wọ́n sá mọ́ ma tẹ́ ẹ̀sọ a pọ̀ mọ́ b pọ̀ mọ́ sí bẹ́ẹ̀ náà ní jọun ò sí ibi tí wọ́n ti gbé tíra lọ pé a fẹ́ tẹ tíra ò sí ibi wọ́n gbé tíra lọ pé a ṣe fọ́tò bá ní tíra kan tó di méjì kò sí tí ó ṣe ju pé mọ́ kóhun ó jókòó ọmọ títí tí ẹ parí bóṣù mẹ́fà ló tó parí kìtàbù tàwhídù ní bójú bẹ́ẹ̀ lọ ní kìtàbù tàwhídù yìí nìkan yẹn lè jókòó mẹ́ lóṣù mẹ́fà tí ọmọ ẹ̀hàn torí ẹ̀ lọ́wọ́ mú àwọn alfáàrò pé ah, ni lónìí tàtún wá ní kí Ibn Taymiyyah ojú máa tún minhajus sunnah yìí dà kọ́kọ́ bá pé méjì ọdún tí Ibn Taymiyyah ó lò tún ti ṣe tíra míì ẹjá wà àwọn kan táwọn ò se ṣe tíra iṣẹ́ tí wọ́n ní káwọn ọmọ ẹ̀dà kíní ọmọ ẹ̀dà kọ àwọn ìsáàfà àwọn iṣẹ́ kíní wọ́n ìsáàfà sẹ́rí ìjọ tí gbóorú wọn náà bá láàfà làwọn àdánwò dé ìjọ tí náà síkù bá ní à yìí <laughs> ẹni tó ń pò kíni máa yọ́ra kọ̀ nígbò náà bá ní ìyá ìjà náà dákọ̀ dé yìí kí ló tún kú àwọn ti jọun náà rò bẹ́ẹ̀ gá ibá lè wọ́n dákọ̀ yà yìí kọ́rà bí fún tẹ́mí ò pé àlé ìsàlámù àwọn tó wá lọ́sàn

wọ́n ka tàkíkù kún púpọ̀ kódò ó lè ṣe pé gbogbo tẹ́yìn ó ṣe ní yunifásitì tí è di dọ̀pọ̀rù òun ní kọmọ̀ sí gíní kọmọ̀ sí tàkíkù kò ní kọ péjì ẹyọ kan wípé mọ̀ wà láfí nǹkan àbíbò wọ́n pè àmá wọn tíra àwọn àfá àjọhùn yìí yóò ṣe wàhálà lórí pé èwo ní ibnu tẹ́míyà wí gan èwo ní ibnu kọ́yìmì wí gan kọ́dà bínú sàkúbá pógún lónìí yọ́ ma wá wo kálímà yọ́lọ̀ wà ń tàn pè ní anúskátú al'ummu anúskátú ìyá gbogbo àwọn anúsàkù kí là ń pè ní núskà umme ìmá kọ́ jẹ́ núskà tí a fọ́ oní tí ra fi ọwà rẹ̀ kọ́ but in some cases ẹlẹ̀mọ́rí yìí mọ́ ẹlẹ̀mọ́rí tí ra tí a fà gan ṣe kíni ọkọ̀ mọ́ àwà tún sọ̀kalẹ̀ sí lẹ́vù mi àwà wà ìtí wọ́n kọ lójú ayé rẹ̀ wà ń rí bọ́ àlẹ́ yìí wọ́n kọ lójú ayé rẹ̀ nìkan kọ́ o wọ́n kọ ń gbà wọ́n kọ tán wọ́n wá mú wá wọ́n wá ń kà á síbẹ̀ náà lẹ́wí bẹ́ẹ̀ni síbẹ̀ báyìí náà lẹ́kọ́ bẹ́ẹ̀ni irú yíun náà lè dúró sípò kíni al-nuskatu irú eléyìn ní ma ń yanjú gbogbo àsáwọ̀ tó bá sáwọnú ọ̀rọ̀ àwọn àlùfáà àmọ́ngbà tọ́lọ̀ ti ní ká bọ́nu ewu yìí pẹ̀lú orú tàṣọ́rúfú rẹ̀ ìtaari ló ní ìkọ̀dá ibi táwọn alfáà bá wídé ibẹ̀ náà ní kí kàjẹ kí ọmọ ẹni ọ bá sì yẹ ọ wà nípò náà síkù kọmọ́sọ rẹ̀ di kíni ẹni ọ wà ń po ma dátíra kọ kọmọ́sọ rẹ̀ di وقول الله عز وجل رولون وباتولا رقاص بايك وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون قلوا وباني أصفى النبوة محمد صلى الله عليه وسلم أنذر به الذين يخافون أن يحشروا

wà láṣẹ̀fíìn kọ́dà ẹnìkan ni ó sì sì pẹ̀ẹ̀yàn ya kọ́dà bí n bá ti ẹ̀ ṣẹ́dá àwọn bàbá ó sì pẹ̀ kò sí lálìkìyàmà ìwà nẹ́bì fi alkùránì kìlọ̀ fáwọn tí ń bá ń bẹ̀rù bẹ́ẹ̀ pé ìjọ kàmà lọ́lọ́run ó kọ àwọn ẹjọ́ o tí ò ní eléyìí ni ẹ̀rí ní táwọn alfáà máa fi ṣe eléyìí mo ní ẹ̀kọ́ ńláńlá ẹ̀rí pé gbogbo báàbù ta bá dé

àmá dánwò lónìí ni pé wákàtí kan wákàtí méjì tẹ́lómí sọ̀rọ̀ ọlọ́run kò ní sáyẹyọ kan mẹ́kọ̀dá o ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ yàtọ̀ fún táwọn èbó pè ní inspirational talk tẹ́njí ò lè hun ọ̀rọ̀ kó dùn àmọ́ tún ma kí mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run náà ni pé qala Allahu qala ẹ̀rì pé láti gbà àti bẹ̀rẹ̀ tíra yìí wọ́n bá ti dé báàbù kan kí ni wọ́n kọ̀ wí wà qawlu Allahi azza wa jalla ètò dánù wa qawluhu àtọ̀rọ̀ ọlọ́run tó tún sọ ń pé kul lillahi shafa'atu jami'a ìwà ni ìtúnmọ̀ ilé yọ padà wá ń bí áyà tí ó tẹ̀lé pé ìsìpẹ̀ kan ò sí àyàbí tọ́lọ̀ bá yọ̀nda ìtúnmọ̀ rẹ̀ nù kulli lillahi shafa'atu jami'a torí náà lólúwá fi wínú áyà mí pé man dhalladhi òun gan ló lè yọ̀ǹda fún yàn pé ó dá sì pẹ lamọ̀yìn àjẹ́pàwò lè determine lọ́dọ̀ ara wa pé mo fẹ́ sí pẹ̀yàn àfi ká béèrè pé ìjọ́lọ̀ ń yọ̀ǹda ká ṣe irú ìpẹ̀ báyìí lápèjúwe mo fún yín lápèjúwe irun àwọn ìpẹ̀ téèyàn ò gbọ́dọ̀ ṣe ash-shafa'ati fi haddin min hududillah ẹni tó dáràn tó yẹ kí wọ́n lo ṣẹ̀rí ọlọ́run lé lórí àìbẹ́yìn àìbẹ̀ ọbẹ̀ adájọ́ àbílọ̀ bẹ̀jọba pé ẹdákun ẹ fi ilẹ̀ ọlọ́run òsèkíní òsèkíní ọ̀yọ̀ndà mọ́ndàlẹ́dì ẹ̀ṣfáwà ìndàhú ìdá bí ìdìní وقوله عز وجل وكم من ملك في السماوات إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى olúwa ni kájẹ̀ fi tàwọn èèyàn lẹ̀ kọ́dà ní sánmà àwọn màláíkà ń sánmà tánrin náà àwọn màláíkà yìí àìmọye màláíkà ló ṣe pé ìpẹ́ rẹ̀ ò lè ṣe nǹkan kan fọ́mà nẹ́bí adama tọ́lọ̀wọ̀n ò ní yọ́ tọ̀ sí kọ́dà bọ orí màláíkà tó bọ́ ṣe kíní tọ́bọ̀ bẹ̀bẹ̀ ìtúnmà rẹ̀ nu illa min pẹ̀lú májẹ̀mú méjì eléyìí lè rí táwọn alfáà ma lò bí wọ́n bá bí wá pé ma hiya shurutu shafa'a kí ni májẹ̀mú tí shafa'a ìpẹ̀ síse fi wọlé lọ́dọ̀ ọlọ́run àwọn àfáà summarize sínú májẹ̀mú méjì méjèèjì ń bẹ nú àyà yìí الثاني rídọ̀lọ́hì anilmashúìláhù méjèèjì lolúwa kójọ sí bí pé ìlàmìn báàdì àyíyá zanàlọ́hù liman yẹ̀ṣáú wayarùbọ̀ májẹ̀mú méjèèjì nù májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni ìvinú kọ́lọ̀ngọ́ yọ̀ǹda fẹ́ni tó fẹ́ sípẹ̀ ọ̀kan lè máa sípẹ̀ àfikò béèrè pé sọ́lọ̀ ń gbà mí láyé kí ń ṣe rú ìpẹ̀ báyìí kọkọnù ìlàmìn báàdì an yá àzánàlọ́ manzalladi ya ṣfáwà ìndahu illa bí ìlú mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ọ wà awọ ẹni ọfẹ́ sí pẹ̀ẹ̀rẹ̀ sọ́lọ́run yọnú sí ọyọnú sí irú rẹ̀ kẹ́yìn ó sí pẹ̀ẹ̀rẹ̀ mẹ́jẹ̀mọ́ kejì ní ohun ìgbélé ìlànà alfáà لأن الله لا يرضى بالكفر ولا يرضى عن الكافر Olúwa sì ní ìpẹ̀ kó tó wọlé lọ́dọ̀ tòun illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda. Àfẹni tọ́lọ̀ ń sí, ọlọ́run èé dunnú sí ẹni tí ń ṣe kèfèrí sí, ẹni ọ́sà ìmórí sọ́lọ́run. Láwọn àfáà fásọ̀tá ní ìpẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti alìkìyàmá kèfèrí ọmọ ulẹ̀ tán rẹ̀ kò lè ṣe gíní kò lè lẹ́tọ̀ sí orí pé májẹ̀mú rẹ̀ ní pé wà yárùdọ̀ ayé bọ́yá padà kàmbì náà àbí bọ́yá padà mọ́ kàmbò mi onípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam a ti sọ̀rọ̀ ń pa ṣàfárá al'udhma al-kubra ṣàfárá tó ipá nẹ́bì lọ́lọ́n tọ́jú ẹ̀ fún lálìkìyàmà níjọ tí gbogbo ọmọ nẹ́bì adamu ọlọ́ọ̀bá bàbá wa adam tí ó lóhun lágbàrẹ̀ alọ́ọ̀bá bàbá wa ibrahim annabi musa bàbá wá dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi o ni ana laha ana laha ìmìnà lọ́lọ́n tójú ẹ̀ fún òun lànàbì fi ní bí a bá pẹ̀rún tán máa tọrọ fún un pé wà bá ń fú maqaman mahmuda annabi náà ṣe májẹ̀mú ń bẹ̀rún pé bọ́ bá fẹ́ tọ́ sí pẹ̀lọ́hun lọ́gbọ̀dọ̀ wí àdúà yìí bọba fẹ́ tọ́ sí kíní tánàbí ó sì pẹ̀hún lálìkìyàmà ibi tàà ń lọ bẹ̀yẹn ni pé annabi tí ó ti mọ̀ sọ́lọ̀m tọ́lọ̀n ti fi hàn pé tí ń pé aná láhà èmi náà lọ́lọ́n lóhun kọjú ẹ̀ síbẹ̀ náà annabi ò ní bẹ̀rẹ̀ kọ́kàn máa wá sí pẹ̀ yọ́ kọ́kọ́ tọrọ ìdì ní fún ìgbà tẹ́mi náà mà ńgbàtọ́lọ̀ ń bá tó yọ̀nda ní ó tó pé gbèrí òkè ọlọ́run sẹ́sẹ̀ wá sọ fún pé ẹṣfà tó ṣàfà ẹṣfà nísìn yìí máa sì pẹ̀ àgbà lẹ́yìn àìmọye ìgbà tàbí ó fi wà lórí kíni lórí ìfẹ̀rí kalẹ̀ ń wa yarda وقوله تعالى قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما لهم منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له آية إن آية تي أولون في أوفيسان وإن أن أولون باني أقبه ó sì fi tú àṣírí gbogbo ẹni tí ń bá ń sásá bẹ́ẹ̀ ká ẹmọ̀tí bí ò bá bá lè yàn ń sásá bẹ́ẹ̀ kíni ń sásá bẹ́ẹ̀ ìka yẹn ni pé in tí ó bòyàn lèyàn ń gbé kọ́kọ́ bà ń gbogbo rọ́ ọlọ́n jánu ayà lọ́nà wo ọlọ́n ní gbogbo ẹni tí ń pe ẹnìkan lẹ́yìn ọlọ́run gbogbo ẹni lẹ́yìn ọlọ́run kí ló sún ọdé bẹ́ ọlọ́run wá ń tó nínú ilmu usul al-fiqh a ń pè kí níkan ní as-sabru wat-taqsim as-sabru wat-taqsim àwọn alfáà bí wọ́n bá fẹ́ gbé làákàyè ni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ yé wọ́n bá fẹ́ gbé làákàyè kalẹ̀ wọ́n wà ṣe kí ni as-sabru wat yọ́dá possibilities gbogbo kí ni gbogbo possibilities ní hmm? gbogbo tó ṣeéṣe pé ọmọ ah, ṣeéṣe báyìí ọmọ ṣeéṣe báyìí ọkàlẹ̀ wọ́n ma wá wógilé lọ́kọ̀ọ̀kan torí àkọ́kọ́ hùn <laughs> ọkàn dàbí ipò ṣeéṣe láàká ìrẹ̀ ni kò ṣeéṣe ìdíni wọ́n wà wọ́gilé wọ́gilé títí tí ó fi kú nǹkan kẹyọ kan náà ló ṣeéṣe kò sí nǹkan ni ó lè ká èèyàn ah,

dàràkì àà pìsàmàwájí wàlá àà ẹ̀kàn fojú wa àwọn odò yìí ni o ìpín báyìí ni tí wọ́n ń sánmọ́ inú sánmọ́ àwọn ni wọ́n ní kejì àbí wọ́n ní kẹrin kò lè wíyíun àbí fil ardi àbí kọ́dà lórí ilẹ̀ iná pé in tí wọ́n nìní lórí ilẹ̀ ọ̀rí kan tọ́ka sí igi igi tí èèyàn lè gẹ́jẹ́ dáná odò tí wọ́n fọ̀gbẹ́ fọ́tọ̀ sí tí wọ́n tún lóun náà ní ń búnyàn lọ́mọ àkọ́kọ́ possibility wọn wà nullified la yamlikuna mithqala dharra ọlọ́run ní mithqala dharra sẹ́mọ̀n tí ń jẹ́ dharra dharra ni tó kéré jù tí ò sí tó kéré tó ọ̀nà ń pè ní atom lédè òyìnbó Lárúbá náà máa lò pé in tó kéré jù tí ò sí gíní wọn ò ní wọn ò ní bí sánmà ti tóun bí ilẹ̀ ti tó yìí ní tó mọ bí gbígbà tó mi bá kán sí ní ugbó odò wọn ò ní kílẹ̀ ń sìn wọ́n sí ẹmọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá ní kílá káàrí ó tètè wálé yóò sì mẹ́bẹ̀gá lóòtọ́ ni kí ni kí wọ́n alá ẹnìnà ni mo fi ní gbogbo ọ̀nà lọ́lọ́run kójọ síbí ẹni ọlọ́run bá fẹ́ fọ́nàmà ẹni ọba gbọ́ àyà yìí ẹnìkan ní lọ pẹ nìkan lẹ́yìn ọlọ́run mọ́ kọ́lá kò ní pé wòlí àbí pàápàá kan lẹ́yìn ọlọ́run kọ́lá kò ní pé ànábì ọlọ́run torí pé gbogbo ohun téèyàn fi dì sáàbù ká pé èèyàn lọ́lọ́ ní òsì àkọ́kọ́ ni pé kò sí ẹni ó lè kílèmù pé nǹkan kan tá ń pè òun àtọ́lọ́run ni wọ́n jọ sí àsánmà àbí wọ́n jọ sí à ilẹ̀ kò sí tọ́ ọ̀dà bàbá kò ń bí yíò wà máa lahum fíhì máa min shirk àbíbẹ̀ bá tẹ̀ wá pé wọ́n ní sánmà alákọ̀ọ́kọ́ àbí wọ́n ní lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì àbí wọ́n ní àwọn òkè àgbẹ́kọ́dá àwọn kí wọ́n ọ̀dá kan ní lóòtọ́ àmọ́ wọ́n pẹ̀lú ọlọ́run wọ́n jọ wọlẹ̀ ya gbogbo ṣíríkún yẹn ni pé sẹ́mọ̀túnmọ̀ rẹ̀ pátínà wọ́n jẹ́ pátínà ọlọ́run ọ̀sẹ́ ni èyí wọn ọ̀gbà ẹnu ẹ̀dá kan ọlọ́run ọ̀lẹ́nìkan tó ké sí nínú gbogbo tẹ́ǹsìn yìí pé dákùn bá mú nígbàdí ẹgbẹ́ òkè ń fi kún tí mo fẹ́ dá yìí kọ́dà ìwọ gan nígbà tí ó dá ọ kò béèrè nǹkankan lọ́wọ́ ẹnìkankan máa làhún fíhì máa mín ṣírkù wọn ò dá ní wọn ò sì wà pé wọ́n wá jọ ní kí tún ní possibility ẹlẹ́ẹ̀kẹta tó ń làákà ìfilé pé ìtààfin ah, sìn wọ́n ni ah, ìdí tààfin pè wọ́n ni lẹ́yìn ọlọ́run olúwa ni wà máa láhù mẹ́nuhun mẹ́ndọ̀ ìrì ẹ̀ tún lè kílèmù pé a ah, wọn ò ní kankan lóòtọ́ àwọn náà máa kọ́dà àwọn èsẹ̀ pátínà ọlọ́run rẹ̀ lókùn kò sí ẹ̀dá kan tọ́lọ́un néèdì ẹ̀dá tí ń mé bẹ̀lẹ̀ yìí tí ò mé ẹ̀dá tí ń mé ọlọ́run ò nídìí ẹ̀ bẹ̀lẹ̀ gíní bẹ̀lẹ̀ jamad bọ́rọ̀ gidi tọ́wà lójú kan mẹ́lẹ̀hú minhum ọlọ́run ò ní ọlọ́run ò ní olùrànlọ́wọ́ kan nínú ẹ̀dá rẹ̀ ọdí mélòó ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ayé ọ̀bá sí òun làkẹ́ ọmọ kejì ló tún wá kú ọlọ́run ló tún kù kan bóyá yíò ní o lè fẹ́ gbowó mọ́ pé ọdá bí ọ̀bá ti ẹ̀ ní gbogbo eléyìí wala ò ní nǹkankan agbọ́pẹ́ wọn ọlọ́run lọ́wọ́ agbọ́pẹ́ èé ṣe alábàání ọlọ́run àmọ́ wọn sì pẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run o rẹ̀ jí ń bẹ lórí àwọn kèfèrí jọun lè yóò kọ́ rìbú náà ilallahi zulfa àwọn àbújálẹ̀ àbúlàábí gbà pé àwọn èrè wọ̀nyí báwọn bá tanra àwọn lókù wọn ìsọlọ́run àmẹ́wò bòmí ni pé àwọn ilé ilé súnyàn mọ́lọ́run <laughs> wọ́n lè sì pẹ̀yàn ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní yíò náà wọ́ọ̀kù lórí tí ò fi wọ́ọ̀kù la tanfa'u shafa'atu 'indahu illa liman adhina ẹnìkan ò tó kọ́ wá sí pẹ̀lú wájú Ọlọ́run àfẹ́ni ọba yọ̀nda fún ẹnìkan ò tó láti wá bọ́ sí wájú Ọlọ́run ẹ́ àyàfẹ́ni tí gíní àyàfẹ́ni tó ń bá yọ̀nda fún torí náà làwọn àlfáà máa pé irú ayà yìí ẹni Ọlọ́run bá nílò ẹ̀yìn òkè fún bílàkà rẹ̀ bá tutù pàtàkì jùlọ ẹni tó tí ọ bọ́nú síríkù ìpe nǹkan mí ìse nǹkan mí lẹ́yìn ọlọ́run pé já ti ẹ̀ pa ọ̀rọ̀ tíráti kí ló dé kí ló rò pé <laughs> ó gẹ́ ní kí ní igi tẹ́ dúnwájú rẹ̀ àbódò yìí sí ó ní nǹkankan nú àbóhun kò sì lè bá yín bẹ̀bẹ̀ wájú ọlọ́run tọ́rẹ ni tọ́lọ́run ọba ní tí ó gba àṣàfáà rẹ̀ àbí kọ́ yọnú sí kọ́ yọnú sẹ́ tí wọ́n sì pẹ̀ ó sì yọ̀ǹda fún kíni tó fẹ́ sí pẹ̀ èèyàn kọ́lá abúlà abbas abúlà abbas sọ báyìí ta ní hmm? ahmad ibn taymiyyah rahimahullah ẹ̀bùnùtẹ́mì ẹ̀bùnùtẹ́mì àtẹ́ǹgbọ́ta ń gbín gbogbo ìgbà ní òun náà wọ́n àdàpé rẹ̀ alàjẹ́ eh, rẹ̀ ní pé gíní abu al ọkọ̀ ẹ̀bùnùtẹ́mì ànà abu al-abbas rahimahullahu ta'ala ẹ̀bùnùtẹ́mì ànà èso ọkọ̀ rẹ̀ alàjẹ́ mi tún lélẹ́yìn náà bàbá abbas ọmọ ọmọ tẹ́mìà àjẹ́gẹ́bìyàn bá jẹ́ méjèèjì náà kò burú bọ̀jábù ọjẹ́ ibùnú àmẹ́rí tó burú tó ti wà rampart nísìn láàrin tásọ̀tá náà lùsúnnà o ní kí àwọn ọmọ pọkọ rẹ̀ lábú àwọn àbú àwọn àbú bọ́ bá pé àbú ọmọ rẹ̀ ní pé àbú kíní àbú abul abbas hmm. àbú abdullahi àmọ́ àwọn àbú àwọn àbú torí tún ma ábù lédè lárúbá ní bàbá ọkọ ẹni èsì ìse èsè bàbá ẹni ẹmọ pè délẹ̀ àbú tọ́dẹ̀ lómi ti rò pé tún ma àbú lédè lárúbá ní ọkọ kò rí bẹ́ záójù ní ọkọ ẹlè máa pé àwọn záójù wa èyí wọn ṣe nǹkankan àmá àwọn àbú okùnjẹ ẹ̀ka àtò àwọn àbú àbú àwọn abu al-abbas kò sí tó burú mẹ́ gẹ́gẹ́ bá ti rí nísìn ibn taymiya kí ni abu jẹ́ abu al-abbas abu al-abbas bákan náà àtún rí pé ibùnù ibùnù bẹ́yàn bá jẹ́ bàbá abbas ó lè máa jẹ́ ọmọ ọ̀nà ibn taymiya fi ń jẹ́ ibùnù taymiya taymiya yìí bí kẹrin òun ni tẹ́míà jẹ́ òun ló fi jẹ́ pé ní ó kọ sheikul islam ibn tẹ́míà lẹ́kùn rẹ́rẹ́ kí ló kọ́ ẹ̀ ahmadu ibn abdul halim ibn abdul salam ibn tẹ́míà rahimahullah àmọ́ kò sí nǹkan káàkiri wí several ń bí pé lópin ìgbà tó bá ṣe pé bàbá bàbá bàbá lèyàn ń tọ́ lọ ẹ lè fi ọmọ pé bàbá rẹ̀ bí títà ní ahmadu ibn hanbal alimamu ahmad ó kọ tí ẹ̀ náà ni ahmadu ibn muhammadi ibn ibn muhammadin ibn hanbal ibn taymi àtún jìnà jù yíò lọ ahmadu ibn abdulhalim ibn abdulsalam ibn taymiyat al-harrani rahimahullahu ta'ala torí náà méjèèjì lọ bá súnnà mu abúlà àbáṣì ti ibùn tẹ́mì à ń jẹ́ ibùn tẹ́mì ò bí ọmọ tí ń jẹ́ àbáṣì ò èyí náà ṣe nǹkankan torí yìí náà ọ̀pọ̀lọpọ̀ nísìn láti secondary ní ti ń jẹ́ ábù kìnníkan kọ̀ láìfí bọ́bá ipé tó wù kìí ṣe dandan pé ó sì ulan èyàn lè pẹ̀lú ògbọ́ ọlọ́run bá bímọ jẹ́ sọ́ọ̀nì kọ́rà bí ó dàgbà tí ò bí kò sí nǹkankan pé kọ̀wátán náà ni òbíun ìsìn tí ń jẹ́ ábù láti kọ̀ọ̀kọ̀ ìwọ̀n tó ń tàà búyàn sí wọn làwọn àwọn ọlọ́run fàpẹẹrẹ lélẹ̀ fún anú àwọn tó dájú wá lọ fífí Ibn Taymiyyah ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala gbogbo ọlọ́run ti kẹ Ibn Taymiyyah tó ọlọ́run ò mọ́lọ́mà rahmatullahi alayhi àmọ́ gbogbo wa nísìn ẹbọ́mọ ju ẹni ó ṣe gíní ẹni ó bí biological child lọ bó ti rínú àmọ́ tí ń sọ ni pé èyàn lè máa jẹ́ abu kìíní kankọ́dà bí ò bí ọmọ ìyá ńlá wa Aisha radiyallahu anha radiyallahu ta'ala anha wa ardaha ummi wa ummi wa ummul mu'minin ìyá tèmi ni ìyá ti ẹni wa Aisha ò ní biological child táàpọ̀ mọ̀ tèèyàn bí síbẹ̀ náà kí ló kì ti ìyá ńlá wa Aisha hmm? Ummu Abdillah torí náà èyí wọn ò ṣe nǹkankan Abul Abbas ayé ibnu Taymiyyata rahimahullahu qala Abul Abbas ibnu Taymiyyah fẹ́ ṣe ṣarúhù ayata kàtà yìí nafa Allahu amma siwa kullama yata'allaqu bihi al-mushrikun wọ́n nínú ayà àtẹríta kàtán yìí gbogbo ń táwọn ẹlẹ́bọ lè fẹ́ ṣe kíni tí wọ́n lè fẹ́ diwọ́ mọ́ ọlọ́run yanjú gbogbo ẹ̀ wọ́n bá ṣubú yakata onímọ̀ ní gbígbà tí yàn ń sásábẹ́ kíni níbi ọ̀rọ̀ ẹbọ torí pé Ibn Taymiyyah fàbáyàna annaha látàmfàáyú ìlà liman àdínàláhù rọ̀bù. in ta wí náà ni ibn tẹ́mì àtúnwí bí pé gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́ ní òsí ẹ̀ní ẹ̀bọ́lọ̀ ní ẹ̀gbólùràn lọ́wọ́ fọ́lọ́run ẹ̀ẹ̀sì lè gba sàyàgbàǹgbẹ́ pẹ́ sí pẹ́ nìkan tọ́lọ́wọ́ ọ̀yọ̀ndá torí náà kí ló kù tẹ́yàn lọ pè nǹkan ní lẹ́yìn ọlọ́run فبين أنها لا تنفع إلا لمن أذن له الرب كما قال عز وجل ولا يشفعون إلا لمن ارتضى إن آيامي تنجيري مجمو كجتاوي رضا الله عن المشفوع له ọlọ́run ní wọn ò ní sí pẹ̀ àwọn tó wọ́n yọ̀ ń dá fún wọn ò ní sí pẹ̀ nìkan àyàfi kí ní àyàfẹ́ tó ń bá yọnu sí fàhádìí ṣẹ̀fà àtúlẹ́tì yàgùn náà al-mushrikun hiya muntafiyatun yawmal qiyamah torí náà Ibn Taymiyyah ní gbogbo ìta àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah sí lélé yóò sí continue gbogbo tí àwọn ẹlẹ́bọ mara kan pé bí gbogbo ẹbá ti ẹ̀bọ́ yányán wọ́n sá sí pẹ̀wà olúwa ní òsì iná kò sí tọ́jọ bẹ́ẹ̀ kama nafaha al wa akhbara an-nabiyyu sallallahu alayhi wa sallam annahu ya'ti fayasjudu li rabbihi wa yahmaduhu la yabda'u bish-shafa'ati awwala hadithu tí mo wí fún ilẹ̀ kan ni sheikhul islam ń wí fún wa yìí pé kódà nabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ gbà láyé kó sípẹ̀ òun náà kàn ní ṣe gìrì kọ́ máa ṣe kíní kọ́ máa sípẹ́ yóò tọrọ yọ̀nda yasjudu li rabbi anábi ó forí àwọn ẹ̀yìn tí mọ̀ ńgbà mọ̀ wà láyé kí n fi yìn ń jọun kò tó di pọ́lọ̀n wá pé ọya mọ̀ sí pẹ̀ torí náà tó mọ̀ yóò kọlù lẹ́hu ẹrùfà ara sátìlẹ́yìn tàn náà bí bá ṣe gbogbo eléyìí lolúwọ́ wà tọ̀tọ̀ máa bóòrè àfọ̀ tó ṣàfù bọ́ bá sí pẹ̀ nísìn àgbà ìpẹ̀ náà ọ̀rọ̀ Ibn Taymiyyah náà sì ní fákàrà tó tẹ̀lé yìí wa qala lahu Abu Hurairah Ibn Taymiyyah tún ra wá létí hadithi mi pé Abu Hurairah radiyallahu anhu ọ̀gá wa ni ọ̀gá wa ńláńlá Abu Hurairah ọlọ́nkọ́ mọ́sá sàlékún yọnu rẹ̀ fún ọlọ́nkọ́ mọ́sá gbogbo Abu Hurairah ọlọ́nkọ́ fi kọba àjọ ọsàlékún kẹ́ àtàánú rẹ̀ fábú horera tí gbogbo àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam abu horera lọ gba hadithi wá pé òun bí annabi pé man as'adun nasi bi shafa'atika ta ni ó sorí re jùlọ ń pa àpẹwà annabi ẹ̀rì parí pé àwọn ọ̀nà abu horera wá bèèrè pé nasi bi shafa'atika kí lànàbí ẹ̀dà lóhun jọ من قال لا إله إلا الله خالصا من قلبه ẹni tí ó gèrè ìpẹ̀ ìmí ànẹ́bì lọ́hun lálìkìyàmà òun lẹni tó ní láìláha ìlàláwò kọ́dà láìláha ìlàláwò rẹ̀ yíè wá sí kíní èése tí ẹnu nìkan fàálísọ́n mẹ́kọlbì tọ́dọ́kẹ̀ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba ọlọ́nkọ́ mọ́sá ka èmì àtẹ̀yìnà ọlọ́nkọ́ kàwà kúnnà wọn fatilka shafa'atu li ahli al-ikhlas bi ibn Allah eléyìí ni ìṣẹ̀pẹ̀ tí ó máa wà fún àwọn tí ó bá fọ́ ẹ̀sìn wọn mọ́ ọlọ́run àwọn ni kò ní tọ́ sí gbogbo ẹni ọba mú nǹkan míì pọ̀mọ́ ọlọ́run tó pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó sì nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí tá ń pè ní aṣíríkù billahi azza wa jal ẹbí iná aládò olóni ta'ala ọ̀rọ̀ Ibn Taymiyyah continue a padà máa ká but fún àǹfààní àwa tulabul alimamu Muhammad Abdul Wahhab kó ti nínú tíra ńláńlá ní tíra ibn taymiya àtàpẹ ní kìtàbù al-iman ibẹ̀ ló wà kìtàbù al-iman al-imam ibn taymiya ní tíra àtàpẹ ní kìtàbù al-iman al-akbar wa kìtàbù al-iman al-awsat eléyìí nínú kìtàbù al-iman al pẹ̀pẹ̀ gbogbo tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ imani ni alimam ibn taimiyya ni eh, wọ́n kójọ síbẹ̀ ẹni ọlọ́run bá ní kí eh, kó nílé ẹni ọba sì ní tíra àwọn tánpẹ̀ ní majmu' al-fatawa gbogbo tíra ibn taimiyya lọ́fẹ́ ti wà nínú majmu' al-fatawa irú kitabul iman mujalladu ẹlẹ́ẹ̀keje the whole volume ẹlẹ́ẹ̀keje ẹ̀rí tí wọ́n ti kọ́ sẹ́yìn rẹ̀ pé al-iman òun ni kitabul iman الأكبر وكتاب الإيمان الأوسط كلاهما رحمه الله تعالى ọlọ́nkọ́ masá sí àlékún ìkẹ́ rẹ̀ àwọn alfáà tí ó jẹ́ káwọ gbọ́rọ̀ ẹ̀sìn yé lónìí àti Ibn Taymiyyah àti gbogbo àwọn tó kù náà àtàwọn tó lọ àtàwọn tí ń bẹ lónìí náà ọlọ́nkọ́ masá wọ́n lẹ́san dáadáa lórí ìgbìyànjú wọn láti jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run láti se ń tọ́lọ́un fẹ́ amátayọ́ àlà lọ́nkọ́ masà san wọ́n lẹ́sàn dáadáa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أقوقع بيري تافع بيري أتي يجوري bọ́yá àfáà pẹ́ àbí bọ́yá ẹ̀gbọ́ in tí mo wí náà nù ara common mistakes táwọn èèyàn ń se lónìí sẹ́rílẹ̀ yìí tí yá àfáà wí ẹ̀mọ́ kọmpútà lọ́fà éjì kọmpútà ta wà òun gán tún da kéwúrú sí ọjẹ́ kíkéwọ́ rọrùn ni òun kálukú náà fi ń rò pé mìíràn ti ah, yá kéde iná ana ah, bá ti ra maktaba shamila ta si n gugu are lo fanta fa wi ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń tẹtíra nísìn wọn ò se wàhálà bí ti jọun mọ́ àwọn prógrámù ti wà sáti pé tí àyà yìí ni britannia wí yọ́kàn sí kílẹ̀ mọ́ pé ẹ́ cut and sẹwà rọ́pọ̀lọpọ̀ cut and paste yìí àwọn ikọ́ ti ìdajì àyà tó di òwọ́n kàn kọ́ ti gbogbo kíni gbogbo àyà ẹ̀rẹ̀ àfá òsì nídìí wọn ọ̀kọ́ délẹ̀ wọ́n ma tí ó dé táwọn òfin ṣe lẹ́fi ní gbogbo àyà tí wọn parí gbé ìtawà gé ẹ̀zárí wọ́n náà wọ́n kàn parí ẹ̀yìn iná láfi kìlọ̀ fúnra wa pé kọ̀dá kò sínú ẹ̀kọ́ fún tó lábẹ̀lẹ̀ ilmi àwọn tí máa dánwò àwọn nùsáàkù jọun àwọn náà làwọn kọ̀mpútà kò nínà ẹ̀ ní fi gbà yín mọ́ràn gbogbo ẹni tí ó bá ń gbé nǹkan fún òyàn pé bá tẹ̀ tán tún nǹkan rẹ̀ kà èyí tí ọba ti lékún tó gbé fún ó lè tètè ṣàtúnṣe rẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọkàn dàbí ẹ̀rin ni ìbéèrè tó ṣe pàtàkì ni alfa ní àwọn gbọ́ nísìn pé mẹ́ẹ̀ bá fẹ́ ká nẹ́bí ó sì pẹ̀ wọn sallallahu alaihi wasallam gbogbo ìgbà tí ó bá gbọ́ tí mọ̀ádínú bá pẹ̀rún ànẹ́bì ní ọ̀sàdúrà fún kọ tí Allahumma rabba ad-da'wati tamma tamma wíhun fi béèrè pé wa ba'athu mahmud tọ́yì afáà ní bá mọ́sálásí kan bá wà yáì yìí tọ́kan wà yáì gbogbo ẹ̀ náà sẹ́mọ̀ pé láyé lónìí spíkà yóò jẹ́ kí àfọ́ gbọ́ gbogbo ẹ̀ tó bá gbé jọun ni irú bèèrè yóò ní nídì torí èyàn ní gbọ́ ìtọ́ bá ti jìnà sí gbogbo ẹ̀ náà lèyàn ma wá ṣe ni àbíbíyàn bá eh, ilmu usulul fiqh

at-takrar mas'ala ńláńlá tí wọ́n ṣe bá sù rẹ̀ ni pé idha warada al-amr bá ṣẹ̀ kan bá dé ọlọ́run ní àṣẹ báyìí àbánẹ́bì ní àṣẹ báyìí hal yaktabi at-takrar ìjọ necessitate repetition ìwé tàbà bèèrè <laughs> pé ah, wọ́n ti pèrún ànẹ́bì ní ìsàdúrà mo sì ti ṣe eléyìí náà bá tún bẹ̀rẹ̀ ẹ̀rùn ó tún pè jẹ́ náà ṣe ń tún máa ṣe mí ni ọ̀rọ̀ méjìlá àwọn onímọ̀ wá sọ ń àrínú wọn tí wọ́n ní náà gbogbo ìgbà tí a múrù bá ń wá yàktẹ́dí àtàkàràrù kọ̀bá jẹ́ mọ́sálásí mẹ́wàá a sì rá wọn ní mímọ̀ tí wọ́n náà in ti ń jẹ́ amúrù bíyàn bá ti mú wá lẹ́ẹ̀kan àfi bí kíni bí amúrù rú omi bá tún wá lókù àmẹ́rù amúrù ni èyàn ti ẹ́ ọ ti múyàn wánu bọ̀tẹ̀ yí tí ó dáa ni pé bí ọ̀rọ̀ bá rí báyìí o ni pé kíyàn owó bo ni maslaha tó ń wà bíyàn bá ṣe àdúrà fà nẹ́bì lẹ́ẹ̀mejì kìí ṣe gbẹ́ ni ó sàdúrà fà nẹ́bì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kan o kọ́kọ́ kíyàn ọ̀dá wa lójú àti adúó pẹ̀lú yàktádì takrar àbáníkọ̀ yàktádì o ní sàdúrà fà nẹ́bì lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀mẹ́wàá kí ládàrí ó ṣe déédé ẹni ó ṣe ní ẹ̀kan torí náà ìmọ̀ràn tèmi ni pé alákọ́dùrù lè ṣètọ́ à ìbárò yìí náà lè ọmọ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ṣe yíò tátọ́ gbọ́ tí wọ́n pè ń bò mí àfá ẹ̀tuntun ṣe bẹ́ẹ̀ bá wá ṣe débi tí ọ̀sáyè máa bí ẹ̀rídìwọ́ mi inṣá Allah kò sí nǹkankan tí tẹ̀kó sínú ẹ̀ṣẹ̀ àmẹ́ ìtọ́ dáa ni pé kéyìn àwọn alfọ́ ní òṣòlò àti fíkù náà ni wà ní khurujan anil khilaf khurujan anil khilaf pé jẹ́ ìṣẹ́ tí ó kó mi yọkó ní kíni inú àbí wọ́n wí báyìí àbí wọ́n wí báyìí kọ̀sẹ́ ni tí ó pé òṣèṣe méjì <laughs> kọ̀sí àfá àti ó pé èṣe bó ti ebi ti dá mọ̀ázínú tẹ̀kan lóhun èṣe tó tún dá eléyìí lóhun kọ̀sẹ́ni tí ó wù bẹ́ torí náà eléyìí náà wọnú báàbù kíni khurujan anil khilaf ọ̀dá púpọ̀ ká máa ṣe mọ̀rọ̀ àtàwọn nǹkan